Clemson television hall tó pọ́ọ́dù tán mẹ́ẹ̀tọ́ Abẹ́òkúta nínú mi tán wẹ̀ Lawrence Gandonu yeko do owe kantɔ ahri xoxo nɛ ene onuyɔtɔ o akínwáńdé babatunde olúwọlé sọyìnká ìyápódì àsúká gòǹgòdòpó hebasi òwe kàntọ dàhó àhìrì gbọn àwàlẹ pojì hebasi dọ àsán àdọdọ heko sewalẹ nasi dọnu kan dọtọ dudu tọtọ gbígbọ kan gbẹtọlẹ pọtọmẹ gbọn àgọsọ ẹnà ẹhọn tó blébo tọmẹ yedó ìyápódì àsúká dòpó hinọ kó àfọn huzuhuzu poti kinikini na jedogbe tovitan mọdụ prawe uweyin òfìjìjì mẹyòyì gba áfíríkà tàn títàn èyí ò yẹ inú òwe kan tọ́ àkùrọ̀tàn tó pè 1986 mọ́dùpọ̀wẹ̀ mẹ̀díkẹ́ náà mi ní kọ̀dọ́pọ̀kẹ́ akíndímọ̀ ẹ̀dọ̀ ṣoṣo náà mi dọ́gbọ̀n dàlíyé tán ẹnẹ jíjẹ àdúdúrọ̀ ìwà ìmẹ̀ tó jọ̀ámọ̀ tẹ̀ june 12 tó kútó abẹ́òkúta fi èyí jàyàtè náà òfi àjìfì dàgbé ogun yìí mátẹ̀tàn lọ èpè òfi òpè kan òkò èwè àwò mọ́dù pọ́wẹ́ tó jìjẹ lọ́tẹ̀mẹ̀wẹ̀ ògbẹ́hùn mẹ́mẹ́rẹ́ tè kó òwe ọ̀mẹ́fílẹ̀ kó sàn àgùsọ ẹ̀ àyí mátẹ̀ ìbílẹ̀bù tán fi èyí wá dó jòhámọ̀ àyí mátẹ̀ ìtàn kó àyí tẹ̀ ìtàn kó yàtè lọ sún jòhámọ̀ ẹ̀gbá ìgbà tán mọ́dù pọ́wẹ́ òtò họ́lú àládé ẹ̀gbá ìgbà tán ìsọ́ba sí àlákẹ́ ahonu adédọ̀tun àrẹ̀mú gbádébọ̀ dó ìyápódì àsúkà gòǹgòdò pó tó àwọn ànùkàn èkó wa ṣoṣo nánùkàn ìhẹ̀ pra gbẹ̀tọ́pọ̀lì gbẹ̀tọ́kùrògánkùrògán eighteen tó jíjẹ àdódóró tẹ̀mẹ́lẹ̀ wẹ́ẹ̀ ẹnẹ àgbàgògán ṣàràfà tó jẹ́ ìṣọ̀lá èkó bá sí ìnùkúmọ̀nù àyítẹ̀ nàìjíríà tó tó gẹ̀ẹ́sì ìgbà mọ́dù gbọ́ná àsìkò jìnnà tọ́tì tó lọ́ba sí tọ́tàn tó kún bọ̀ ọ̀dẹ́bùnmi òfìẹ́ ó gbẹ̀tọ́ àtòdóde fúlẹ̀ po ẹnẹ ọ̀la òkun ṣóyínká dóòtọ́ ya pódì àsókà gbòǹgbò. àyítẹ̀ gan Bọ́lá Ahmed Tinubu wọ èyí kò sí èkúlọ́ dàgànà láti ọ̀dà aláìhe ẹbẹ́ bí àhọ́rùdù ti tòba sí ètò mẹ́ ọ̀ ní ìfẹ̀tàn ẹnẹ àhọ́rù Adéyẹyẹ Ògúnwùsì wẹ́dẹ̀ òkúnnù lọ tó. onójìjẹ àtòdódé tẹ̀mẹ̀ to yunifásitì ìwé ọbáfẹ́mi awólọ́wọ̀ tó etí tó ilé Ifẹ̀ èmi náà mọ̀ sí tó nìlìmí tó ìjàlẹ̀ tẹ̀mẹ̀ mẹ́ẹ̀nà yìí àlọ́ dọ́nà jírẹ́ ònú tó gbọ̀n ònú ètò ìjìjọ lẹ́ẹ̀dálẹ̀ wẹ̀ èsọ́ba sí ògbẹ́dẹ́ ìmọ̀yẹ́ àkọ́rùdù tán wẹ̀ yìí kò dáwáyọ́rọ́ àkọ́rùdù tó tẹ̀ fi èpò mẹ́ ìkódù lẹ́kọ̀ọ́ nàdọ́mọ̀dọ́mọ̀ yìí náà bẹ́ẹ̀ yìí rẹ̀ sún bọ̀nà yìí àdòdó lẹ́bi sí tẹ̀mẹ̀ èyí rẹ̀ sún na do yin mei na yan ogome yedere ton to to me àsìkò jìnnà tọ ògbẹ́ lọ́tàn tó àyítẹ̀mítàn nàìjíríà ra ìmọ̀tẹ̀ ògùn tán ṣèyí ògúnbáyọ̀ wẹ́ẹ́dẹ̀fẹ̀lọ́lọ́ tó jíjẹ àdódó péjípéjí ògbẹ́ lọ́tàn tẹ̀mẹ̀ ìwà yìí mẹ́ tó òkè ìléwó abẹ́òkúta rukayat balógun ẹni gọdọ jíjẹ àdódó lọ́wọ́ ẹ̀ nátẹ̀mẹ̀ nàdódó àsán àdódó èyí tó àsìkò jìnnà tó Ọ̀gbẹ́lọ́tàn Ṣèyí Ògúnbáyọ̀ dòun níwà Ọ̀gbẹ́lọ́tàn bá sí àtòdógbò sọ́lẹ̀sùn dandan nàdómọ̀dọ́mọ́ yìí náà bẹ́yẹ bí ọ tìtò lẹ́mẹ̀ òtẹ̀ àdòdólọ́mẹ̀wẹ̀ yìí yí Ayọ̀ Adé elégbèdé tẹlifíṣàn họ NTA Abẹ́òkúta tán dó Ọ̀gbẹ́lọ́mẹ̀tì yìí sọ́ba sí òun àyàn mẹ́lẹ́tì tòfin nẹ̀. ẹ̀yìn wẹ̀ pọ̀tọ́ nìní kílẹ̀ ńlọ́tàn ká mìbòtíntò dàgbé èso pèdénu. thank you